ti lápá àti bọ́ sí ìparí ọ̀sẹ̀ bó o ní sálàáfíà ní ní sátidé ọ̀dọ̀ ti yín hmm, ṣé ìnáwó kankan wà hmm, ẹ ti ẹ béèrè wa ẹ kò mú nǹkan jẹ ẹ kò fi nǹkan sẹ́nu ẹ ń lò dé nísìnyí ẹ gbà pé kí àjọlò ẹ tọ́ fún gbogbo àwọn tí wọ́n tún ń ṣènáwó náà bí mo ti mọ kí wọn tí n bá ti rántí pé ẹ kú oríire òkun hmm, bóyá ọjọ́ òbí ni bóyá ohunkóhun tá a ṣàǹṣe tó mú ayọ̀ wá yóò bá wa kalẹ̀ o ẹ̀tọ́ lónìí ni mo ló tó bí ọjọ́ mélòó kan tí a ti ṣe fọ́nrán láti bára wa sọ̀rọ̀ ẹ jẹ́ á ṣe lónìí ẹ̀tọ́ ìtàn kékeré tí mo fẹ́ mú wá fún wa lónìí pé kí a fi ṣe ìgbádùn àti ìgbáradì òpin ọ̀sẹ̀ tí a bọ́ sí òun ni wọ́n ń pè ní ọba bí ọlọ́run ò sí gbogbo wa náà la mọ̀ mọ̀ pé àbí ta ló ti rọ́ba tó dàbí ọlọ́run rí kò sí torí náà ní ìlú kan ó tóbi gan-an ó jìnnà sí wa díẹ̀ nílùú tí mò ń sọ yìí ẹni kábíyèsí wọn ó lágbára ọba ńlá ni aláyélúwà ọba tó pàṣẹ wà tí gbogbo tó bá sì sọ bẹ́ẹ̀ náà ni ó sì ṣe rí hmm. gbogbo èèyàn ni ń wárí fún o kódà ìjọba rẹ̀ ó tún gbilẹ̀ ní àwọn ìlú àti ìletò tí ó yí wọn ká gbogbo èèyàn bá ti wá ń kí kábíyèsí bí a ti mọ́ forí balẹ̀ pé kábíyèsí o ẹlòmíì ò ṣe òṣùbàrì gidi ìwọ̀n ò yíká ọ̀tún ìwọ̀n ò yíká òsì láti pọ́n orí adélé tó bí gbogbo èèyàn bá ti wá wá sí ààfin àbí tí kábíyèsí bá kàn tiẹ̀ wá ń kọjá tí àwọn èèyàn ń kí wọn pé kábíyèsí ò pẹ́ títí láé o bọ́ba yìí ti fẹ́ kí wọ́n mọ kírun rè pé kọba ó pẹ́ títí láé tọ̀ gbogbo èèyàn wá mọ́ kí bẹ́ẹ̀ torí ta ni ó gbó ọba lẹ́nu tá ń fẹ́ rí ìbínú ọba kò mọ̀ sí torí náà táwọn èèyàn bá ti wá ń kí pé kábíyèsí kẹ́ pẹ́ títí láé ó ní ọkùnrin kan péré tí ń bẹ nínú ìlú tó tóbi yìí òun nìkan nínú gbogbo ìlú yìí àti gbogbo ìletò tó yíká ni kì í kí kábíyèsí pé kẹ́ pẹ́ títí láé o yóò ní kò sọba bí ọlọ́run ni tó bá ti kí kábíyèsí tó forí balẹ̀ fún wọn yóò ní kábíyèsí o kò sọba bí ọlọ́run ó ti mọ̀ ọ́n sọ tẹ́lẹ̀ tí kì í wá sí òye kábíyèsí àmọ́ ẹ mọ̀ ní téèyàn bá ti ń ṣe tó ti ń ṣe gbọmọgbọmọgbọmọ kábíyèsí wa bẹ̀rẹ̀ sí ìbò pé ọmọkùnrin yìí ó mọ̀ láfojúdi kẹ̀ irú kíkí wo ni ó mọ̀ kíyàn yìí kábíyèsí o kò sọba bí ọlọ́run ó ti mọ̀ ṣe ó wá bọ́ síjọ́ kan tí ó bọ́ sí ìbínú kábíyèsí pé òun tóun tó báyìí òun ọba gbogbo èèyàn forí balẹ̀ fún pé kò ń pẹ́ títí láé kí ni tọmọkùnrin fi yàtọ̀ òun ó sì kọ́ lọ́gbọ̀n òun ó fìyà jẹ hmm. ẹn ló bá pè lọ́jọ́ tá à ń wí bí ọ̀rẹ́ ó pè é ó fọ̀rọ̀ dídùn wá lẹ́nu wò ó wá ní àwọn mọ̀ fẹ́ ṣe ìfọ̀rẹ́dọ̀rẹ́ pẹ̀lú rẹ pé òun fẹ́ tọ́jú nǹkan tó ṣe pàtàkì òun fẹ́ tọ́jú rẹ̀ sí lọ́wọ́ n ló bá mú òka olówó iyebíye hmm, alálùmọ́nì ó bá fún pé àméjì yìí o ọ̀rẹ́ mi bá ń tọ́jú rẹ ń gbà lọ́wọ́ rẹ lẹ́yìn òpó tó bá ti di òpin ọ̀sẹ̀ bí ọjọ́ sátidé bá ti wà yìí ó bá fún pé tó bá ti di ọjọ́ sátidé o ọjọ́ àbámẹ́ta tí òpin ọ̀sẹ̀ bá ti dé ẹ̀yìn ń béèrè fún pé kó o bá mú wá bá ń tọ́jú rẹ̀ nù ń lọmọkùnrin wa mú délé pé ah, níbo lòun wá lè tọ́jú kíní olówó iyebíye sí o ń ló bá mú ìwo àgbò ń ló bá kó sínú ìwo àgbò ló tọ́jú rẹ̀ kábíyèsí bá pè lọ́jọ́ kejì bó bá ti ránṣẹ́ pè ló bá ní àkábíyèsí ah, o Eh, kò sọba bí ọlọ́run ah, <laughs> ọ̀kárí bẹ́ẹ̀ ni òun fẹ́ kó lọ sí àwọn ìletò tó yíwa kákọ́ lọ ṣe ìwádìí òun fẹ́ kí wọ́n kí wọ́n kí wọ́n bá wọn mọ nǹkan kan tó ṣe pàtàkì kí wọ́n bá wọn ṣe àwọn bíríkìlà lọ bá wọn wá wọn wá àwọn tó san ogun dáadáa tí èsì àwọn aráàlú àwọn ọkùnrin bá rìnrìn àjò nígbà tó wá rìnrìn àjò kó tó lọ bí ti ń lọ ó sọ fún ìyàwó rẹ̀ pé ìwọ yìí o à ń tọ́jú ó ṣe pàtàkì ohun tó wà nù rẹ̀ ṣe pàtàkì ó ṣe iyebíye o gbà ńlọ bá lọ bó ti lọ bí ó ṣe di fẹ̀rẹ̀ ọjọ́ kejì ní kábíyèsí bá rántí pé ìyàwó ọmọkùnrin bó ti dé ló bá bẹ̀rẹ̀ pé àwọn mọ̀ ní ẹ̀bùn pàtàkì tóun fẹ́ fún ọ tóun fẹ́ gbé fún ọ gidi gan ni ló bá gbé kínní ilé lẹ́sẹ̀ ni ló bá tù wò ló bá rí owó ńlá náà ló pé kábíyèsí kẹpẹ títí láyò kí ló dé tí ẹ fẹ́ fi irú nǹkan báyìí fún mi ó bá ní nǹkan kékeré mo mọ̀ nílò lọ́wọ́ rẹ̀ ó ní nǹkan báyìí báyìí báyìí tí òun tọ́jú sọ́wọ́ ọkọ rẹ̀ òun fẹ́ kó bá ń ṣèwádìí ẹ̀ kó gbélé ńlọ́wọ́ e òun mọ̀mọ́ da ọkọ̀ òun mọ̀ rí àmọ́ ta ní ọ̀rọ̀ owó ńlá tí ò ní wá bí ayé òun ó ṣe dá oje bóun ti lọ bó lọ nulẹ̀ tó gbé jáde tó gbé fún kábíyèsí ni <laughs> kábíyèsí ni ìwọ̀n fìyà jẹ ọmọkùnrin ṣé bó wọ́n sọ pé òun ó ń kóyàn òun kéré ni àṣẹ òun ń pa lójú òun ó sì fìyà jẹ òun ó gbẹ̀mí lẹ́nu ẹ̀ nígbà tó ń bá ní ó lọ mú un tó ń fi pamọ́ sí lọ́wọ́ tí ò bá rí mú wá <laughs> ń gbọ́ sí kò tán ó ti rọ́ọ̀bà fínú arọ́bà fèsì lọ́ba pa ìyàwó bá ṣàpèyìn ló gbowó inú rẹ̀ dùn ọ́ lọ́lé yàtọ̀ kábíyèsí wa mú ìwò yìí pẹ̀lú gbogbo òka aláràbarà méjì tí ń bẹnu rẹ̀ ó fún àwọn ẹ̀ṣọ́ pé kí wọ́n rè sọ sí omi alagbalúgbú ibi tómi ti tómi ti kún rẹ́rẹ́rẹ́rẹ́ tí ò sẹ́ni tí ó lè wádìí rẹ̀ bí wọ́n ti lọ tí wọ́n sọ ìwì tó ṣe tòlóm nínú omi ẹni ẹja ńlá kan bá ṣe kí ni ọ̀làánú tiẹ̀ lọ́ba gbé mu. Hmm.